flow. ṣe ẹni pé àti náà ní ṣe yẹyẹ mi ò dẹ̀ fariwo báyìí ṣùgbọ́n bàbá gàdú ló kọ́kọ́ dá èèyàn lẹ̀ pariwo níbi tó wà nítorí pé mo wá ní àṣálẹ́ yìí ọlọ́run wá gbé wá lọ́sọ̀ pariwo àdúrà. Jésù ni wà wá Jésù ni wà wá kò sẹ́ tó wà láyé títí ẹ̀ kì í bá lórúkọ Jésù ayé ò ní mú mi wọ́n ní o pariwo pé torí pé mo wọ́n ní àṣálẹ́ yìí ọlọ́run má jẹ́ wọ́n lọ́sọ̀ pariwo àdúrà náà. ọlọ́run ní gbogbo èèyàn nítorí pé mo wọ́n ní àṣálẹ́ yìí ọlọ́run má jẹ́ wọ́n lọ́sọ̀ fún àdúrà jésù agbára wa ọlọ́run tó jókòó lórí ẹyẹ gbogbo. kábíyèsí. ọba tẹ́lẹ̀ àtọ̀ ń bọ̀. kábíyèsí olúwa. ògo fún ọlọ́run lókè ọ̀run torí pé ó jẹ́ ọlọ́run ìwọ́n tó rán mi ṣe òní bọ́ wá ọlọ́run rè láàrin wa ọlọ́run rè láàrin wa gbogbo etí tó máa gbọ́ ẹni tó máa sọ ní ọjọ́ kẹyìn má ló dán níta a ó yàn ó a ó sì gbé ọ̀gá Jésù agbára wa. ẹ jẹ́ ká jókòó praise God ah, alàgbà àgbà òsì ìlú ìlú bàjẹ́. Ah, wọ́n ní bá lè lé kú ilé dahoro ẹjọ́ àti ìbẹ̀rẹ̀ wá sù àdẹ̀tí jó àti pàtẹ́wọ́ àti ìmọ̀ àpàtẹ́wọ́ ẹ alàgbà ò sí ní thirty minutes ẹ praise God tí wọ́n ti kọjá thirty minutes kálàgbà ò sí lágbo wọn mi lẹ́nu kí ló dé tàbí fẹ́ gbàgbẹ́ ìkìlọ̀ mi ti pásítọ̀ lánàá ẹ jẹ́ kí yá pásítọ̀ kí pásítọ̀ yá mi ọmọ pé mi lóhùn lórúkọ Jésù orí wà ní burú ẹ jẹ́ kí n lo ti pásítọ̀ kí ló dé ṣe fi rárá gbà òsì ṣe mọ́ ọ̀rọ̀ wọn sí mi. ìbàlẹ̀ bọ́wọ́ kan ìdá ti àṣọ rẹ̀ ìbàlẹ̀ bọ́wọ́ kan ìdá ti àṣọ rẹ̀ ọ̀làmì àyà ara mi ó yá sọfẹ tó wà lẹgbẹgbẹ mi ní bọ́ wa ẹ kí tó tẹ̀síwájú ní ìwàásù yìí ẹ bóyá mo lé nìkan oníṣẹ́ ńlá àà ó lè interprete fún mi ni àkótó parọ́ if you are ready to do it you pick your mic please yeah, yeah take this mic torí pé kí n bá lọ yìnbọn kó yìnbọn mi má lọ yé jù. Say hallelujah. Hallelujah. Kì í tó tẹ̀síwájú nínú wàásù yìí. Before our prophet move on tonight in this sermon. Ẹ olúkálukú gbogbo wòlíì tọ́lá ń dá. Every prophet God has created. Lọ́lọ́run fún ní signature ẹ̀. God gave them each a signature. Elijah iná ló pè. Elijah walked fire. Elijah. tiẹ̀. Elisha on his own. Ó parí. He is a bold man àwọn tó bu kí ló dé fún wọn. but people that cause them what they do to them. kíláwí. what they do to them. mo ní wòlíì kan ní òwòrò ọ̀pẹ ní Ajagorama. a prophet no a, a prophet in òwòrò is called Ajagorama. wòlíì yẹn níwájú ọdún wọn lọ́nà ọ̀run kì í wọ ẹ̀gbẹ́ kì í wò sí. that prophet before God man doesn't look left or right. ó ṣe wá ṣe lè. he is always looking forward the way apart from him. ẹ̀jọ̀ táwọn ọ̀dọ́ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ sọ wọn ni wọn. when when members are walking beside him we he see them. praise God. hallelujah. hallelujah. Ṣàní dada. Say louder amen. I'm not going to tell you to, to laugh. Àbá wa ní sọ̀rọ̀ fún wa láti rẹ́rìn ní àṣà mi. God. Hallelujah. Ṣùgbọ́n mo mọ̀ yín pé àwọn ọ̀kan ti bá mi dán wòrò. But he knows that people went with him to. Àwọn ọ̀kan dẹ̀ bá mi dán gùdù. And people went with him to. Tí mo lè sábì. That he can mention. Wọ́n á tóbi mẹ́jọ. There are eight people. I don't do that because you should laugh wọn sọ̀rọ̀ yìí ká lè rẹ́rìn it's because that is my signature. torí wípé àṣẹ wọn nìyẹn. sàmì dada. àmín. bẹ́ẹ̀ bá ti rí mi lẹ́yìn ìjọ when you see him behind the church. mi he doesn't play. àwọn tó mọ̀ mí mọ̀ people that knows him know that. praise God. hallelujah. sàbí dáadáa. say louder amen. if he's going to use 15 minutes before God and man he will use it. kò fọ́ àwọn tí máa dárúkọ àwọn ìyá bí wọn at least prophetess náà ti dọ́dọ̀ mi the people he going to mention that have been to his church in Lagos the prophetess for me hallelujah. ọlọ́run kó gbàdúrà wa. may God answer our prayers. ẹ má rẹ̀ Don't laugh. Àdèmí ah, sunkún. I will not cry. Praise God. Hallelujah. But Bàtẹ́ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́. Lákọ̀tọ́ wọn ṣáà yìí. Lórúkọ Jésù àmì dànù. In Jesus' name we will not go. We are here today. For a reason and for a purpose. What is the reason? That we gather here tonight. Can someone just tell me? Ṣé ẹnìkan lè sọ fún àwọn wòlíì wa? What did you say? Kí It's so Ìṣòro but the kó ṣẹlẹ̀ lẹ́nu tá a fi wá sí sòrò yìí. but there is something that happened that made us come here tonight. ẹ àwọn náà ní gorí òkè. said spiritualists are in trance. praise God. hallelujah. òkè tẹ́lẹ̀ mi ò bá gorí òkè ṣé àlè péjọ báyìí. if spiritualists dey go in trance are we not gonna meet up like this. ẹ ẹ wá ṣọ́ọ̀ṣì tí a máa ń tẹ́lẹ̀ màmá bọ̀ ti bẹ̀rẹ̀. When we went and started, Jerry got president. She started laughing. Láti bẹ̀rẹ̀ wá sùn. With our prophet started saying, Praise God. Hallelujah. Sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́. Tell someone beside you. Mi ò ní dààmú. Say, I will not go wrong. Ṣùgbọ́n àkọlé wá sùn. Tonight sermon. Orí òkè wọ̀nyí. So the, the mount. Is just the beginning. Amen. ní ìbẹ̀rẹ̀. The beginning that I just said is what is they're just starting the primary school. Ìbẹ̀rẹ̀ tí bàbá wa ń sọ ni wípé wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́. Praise God. Hallelujah. Yeah. Uh, it's the beginning. Ó jẹ́ ìbẹ̀rẹ̀ pẹ́pẹ́. Àmọ̀mí ilé wọnú ìjọ lẹ́nu ká mi lò. Some people can come to the church today and the person can go in the spirit. The simplest gift so far. Ẹ̀bùn tó kéré jù. Òun ni kéèyàn ọmọ gbọ̀n. It's for someone to vibrate. Ṣé vibrate ni àbíkẹ́ mi lò? That is English. Praise God. Hallelujah. ẹ gbọ́ dáadáa o. listen very well. it's just the beginning. ó jẹ́ ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́. àwọn oníṣègùn ẹ̀mí lò wọ́n. the other worshippers they go in, they vibrate too. babaláwo ríran. even Abali see visions. emèrè oríran. and even the people that have the um, spirit spirit. ṣùgbọ́n báwo la ṣe máa ń tẹ̀lé yàtọ̀. but how do you differentiate spirit or discern spirit? praise God. hallelujah. hallelujah. Olúwa bá wá gbà ẹ́ bá wá lo ẹ̀mí. If God can save you and you can have a gift of the spirit. Ṣé gbogbo ènìyàn la fúnlẹ́bù ríran ni? Is it all spiritualists that have the gift of vision? Ṣé gbogbo ẹni tó bá wá ríran tó bá lọ́nà tó fèdè fọ̀ ṣé gbogbo wọn ló lè dájọ́ ọ̀nà ni? And is it everybody that see vision and speak in tongues and prophesy are they all that can start the church? Praise God. Hallelujah. Hallelujah. Kí ni mo pe àkọlé ìwàásù yìí? What is the topic of tonight's sermon? wọ́n ti gbàgbé. just dey be o o ní kú láyé láyé. we no die forever and ever. just the beginning. wọ́n ṣe bẹ̀rẹ̀ ni. praise God. Ah, ah. hallelujah. timothy sọ ti gbẹ ìbẹ̀rẹ̀ ti yí wa. where were you when our prophet said it. kí hallelujah. hallelujah. ẹ jẹ́ kọ́kọ́ yín bá mi lọ. let's work with our prophet and spirit. it's just the beginning. ìbẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ni. praise God. hallelujah. hallelujah. padà fún yín. Amen. everyone that's supposed to be here and are here tonight. all of you are spiritualists. if you don't have a spirit then you are empty. you might not vibrate. or you go in trance ó lè má ríran. you might not see visions. ṣùgbọ́n tó o bá ti lẹ́mìí mímọ́. but if you don't have the holy spirit. ó wà lásán ni. you are just living empty. wọ́n gbàdúrà fún ọkàn tó gbọ́ mi. I prophet the spirit for someone that can hear him tonight. Ọlọ́run ti bẹ tẹ́mìrẹ́ sí wa. As God liveth and the spirit liveth. ò ní wà lásán. You will not live empty. Mo náà ní wà lásán. You will not live in vain sọfẹ tó wọn ẹgbẹgbẹ mi ni wà lásán. so someone beside you say I will not live my life empty. ṣùgbọ́n oríṣiríṣi ẹ̀mí ló wà. but there are different types of spirit. kí hallelujah. hallelujah. kí hallelujah. hallelujah. kí hallelujah. hallelujah. irú ẹ̀mí wo ni wọ́n wà nínú ayé tiẹ̀. what kind of gift of spirit is in your own life? ẹ̀mí mímọ́. the holy spirit. ẹ̀mí mímọ́. holy spirit prophetess bumi ẹ̀yẹ dami o. prophetess bumi you answered him. ti n lẹsọ. that is for you. kálí mi sọ tiẹ. let someone else mention this. what did you say. ẹ̀mí holy spirit. lórúkọ jésù ẹ̀mí náà ní dágbére fún wa. jesus name the holy spirit will not depart from us. kẹ́ni kọ́ bá mi ṣí o first corinthians. let someone go to the book of first corinthians. kó bàbá chapter twelve let me see. chapter twelve. and read the first one let me read. ìjẹ́ni ti ẹ̀gbọ́n mi. praise God. hallelujah. ìjẹ́ni ti ẹ̀gbọ́n mi. ara. ara. èmi kò fẹ́ kẹ́ pé repeat that please please. ǹjẹ́ ní ti ẹ̀bùn ẹ̀mí. ní ti ẹ̀bùn ẹ̀mí. ara ara. èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè. èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè. but the things of the spirit are not foolish. ignorant. thank you that's why you kèfèrí. kèfèrí. àfààyàn lọ sọ́dọ̀ àwọn odi òrìṣà. òrìṣà. lọ́nàkọnà tí àfààyàn. ìyẹn tó pé ẹlòmíì wà mùsùlùmù ni ẹlòmíì wà àwọn babaláwo ni irú ìṣe àpìyàn ní ìníbí. our prophet is a mus was a muslim. ọ̀gá ẹbí ẹ̀. he went to mr. tẹ̀síwájú. nítorí náà mo fẹ́ kí ẹ mọ̀ pé. mo fẹ́ kí ẹ mọ̀ wípé o. kò sí ẹni tí ń sọ̀rọ̀ nípa ẹ̀mí ọlọ́run. ẹ̀mí ọlọ́run. kí ó wí pé. ó wí pé ẹni ìfimúni Jésù àti pé kò sí ẹni tí ó lè wí pé olúwa ni jésù bí kò ṣe nípa ẹ̀mí mímọ́. There is no one that can confess that Jesus is Lord without the Holy Spirit. Ó lè sọ pé Jésù Olúwa ni tó o bá ṣe kí ni tó o bá ṣe kí ni. You cannot confess Jesus is Lord without the Holy Spirit. That means everybody tó jókòó sí mi. Everyone here tonight, you are a spiritualist. Ṣùgbọ́n orí ẹ̀mí wò ló ń bọ̀. Ǹjẹ́ onírúurú ẹ̀bùn ni ó wà? Onírúurú ẹ̀bùn ló wà. Ẹni sùúrù gbogbo ènìyàn ló fẹ́ pọ̀. Everybody wanna vibrate sáré ẹni méjì ò kí Two people cannot lie. Tẹ́lẹ̀ mi bá wà nínú ẹ̀mí, ó mọ̀ pé ó wà nínú ẹ̀mí, tí ó bá sínú ẹ̀mí láti mọ̀ pé ó wò sínú ẹ̀mí. When someone is in spirit, he or she will know if it's spirit or not. Praise God. Hallelujah. Not everybody stand there. Not everybody call him or herself a prophet or I am this, but you know deep down the type of spirit that is in you. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè dúró níbi kí wọ́n pe àwọn oníwòlíì àbí alóore àwọn oníkálukú mọ ẹ̀mí àtẹ̀gbára tó wà nínú rẹ̀. Bá a bá rí ẹ bí. If you are not here. Bá a bá dúró sí When I stand here, Ọlọ́run God sees you. When he was a Muslim, they only sing the song. So he's looking at you. He's looking at you. Ọba tí gbẹnu ẹ̀dá òwò níran. The one that lives inside of man is looking at you. Bí ẹ̀yìn ò bá rí ọ. If no one sees you. Ọlọ́run rí God sees you. Bọ́lú ọ̀lù ẹ̀. If God doesn't use you. Bọ́lú rẹ̀. And you are using yourself. Báwo rí ẹ. If we don't know. Ọlọ́run rí God sees you pàṣẹlú. ẹ̀mí kan náà ni. ẹ̀mí kan náà ni. onírúurú iṣẹ́ ìránṣẹ́ ni ó ti. ẹ gbọ́ dáadáa o. bọ́lá gba nífẹ̀ẹ́ mi ṣe yí bí ti bá yí sẹ́mi ní larí mọ́lẹ̀. ìwé prophet nífẹ̀ẹ́ mi is turning here if our prophet turn. sẹ́mi ní larí mọ́lẹ̀. kò ní ìdíkẹ́ sọ fún mi larí mọ́lẹ̀. no one need to tell him he knows. Charlotte was serious. They started laughing. Èrè o, my body was sick, kò sẹ́ni o. Until they finished this sermon, no laughter. Tí n bá dọ́rú ẹ̀wò. If he tries it. Iṣẹ́ ìrọ̀sẹ̀ his own calling if calling. ẹ pè màdé sí i náà wà wà. mo gbọ́ olúwa kan náà sì ni. ẹ máa gbọ́ olúwa kan náà ni. onírú iṣẹ́ ni ó sì wà. onírúurú iṣẹ́ ló wà bí má lọ fò mí mi mọ̀ pé mi mi mi lónìí mi ti máa fò. he doesn't want to jump. lọ fọlọ́sẹ̀. he doesn't want to break his leg. nítorí pé mo mọ̀ pé ìtẹ̀síwájú. ṣùgbọ́n ohun kí ló ń sá fún ṣé dandan ni kò sọ̀rọ̀ ní ẹ̀mí ni ṣé dandan ni kò sọ pé o fẹ́ pẹ̀rẹ́ wò ní ẹgbẹ́ ẹni tó bá wọ̀ sọ̀rọ̀ ni kò lọ gbé ṣọ́ọ̀ṣì náà wà á kò pọ́sibù wà á lo bí bí tablet. it's only people that want to give themselves problem. kò sí wọ́n ní ọjọ́ ọkọ ẹ tọ́gbọ́n máa sí náà á lò ó ìgbàgbé ẹ̀ tí o bá lo bẹ́ẹ̀ tí o gbà á máa lo ti ìbílẹ̀. if he doesn't use the tablet. ní kó start a church and see your blood pressure getting rise thirty something ọtí test gbé kí n máa dùn lónìí mi ní torí pé o ò ní ráyè gbọ́ tiẹ̀. because you won't have time for your own self. àfi wo bí dènà tàfọ̀ sàpà bí nàta àlùkò bá dé mu. gbogbo ẹ̀dá tó wà ní ọlọ́wọ́ ṣe é ní everyone here God will make you. èmi máa tọrọ ẹ̀ fáwọn èèyàn ni. our prophet used to bless people with it. mo gbọ́ dáadáa o amẹ́ríkà ni mo bẹ̀rẹ̀ fẹ́ ti mo continue. Because in America, everybody want to be a prophet. a This is where our prophet is going to win souls. àwa àwa àwa lóore. we spiritualists. àwa we prophets. are we winning souls? tẹ̀síwájú. nítorí tí a fi ẹlòmíì nínú ọgbọ́n ní ète wà ẹni tó bá ní ète tó bá kó ète lẹ̀ ọmọ ọlọ́gbọ́n ìbàjẹ́ inú ọgbọ́n ní ète àwọn tó dẹ̀ máa ń ní jù àwọn olúwa lè tẹ̀ jù àwọn olúwa lè tẹ̀ jù ẹ tó bá sọ kó wá gba twenty dollar obìnrin torí pé mo sọ pé twenty dollar yìí sọ ọ̀pọ̀ kò sọ ìyàwó làgbà nípa mi ó ní obìnrin torí twenty dollar ọ̀pọ̀ kò sí mọ̀ gbọ́ ẹgbẹ́ dáadáa ọ̀nà mi wà kò ríran tí ẹni pé ọgbọ́n wo la máa fi ṣe tí ò ní bàjẹ́. Some people don't see visions but they. Àlọ́ àlọ́ wò ṣe lẹ́nu. Àgbà tó bá forí gbálẹ̀. They will say I'm not a spiritualist until I give my head on the ground. Àfihàn tó bá bẹ̀rẹ̀ sí sọ. Until they start saying speaking in tongues don't kill yourself. Don't hurt yourself. Ọ̀tọ̀ ní kò lẹ̀ ní ọ̀tẹ̀ ní kẹ́mi lú ẹ̀ two different things the different thing from for you to go and study and go to use yourself. àti fún ẹlòmíràn ọ̀rọ̀ ìmọ̀ nípa ẹ̀mí kan náà àti fún ẹlòmíràn ìgbàgbọ́. Ah, ìgbàgbọ́ ìgbàgbọ́ sábà fọwọ́ ọjọ́ nípa nígbàgbọ́ ju wòlíì lọ. some members of some church members are out facing the church gathering. Ah, ah, àwọn protestants wà ní àwọn wòlíì ìgbàgbọ́ ìwà ìgbàgbọ́ ọ̀rọ̀ yẹn. Sometimes church members will give you, we encourage you to be strong in faith a lè fi ran alàgbà ẹ̀ lọ́wọ́ wọ́n lè ṣe. and this our faith we help that of the prophet and the wife. ẹ bá adé bẹ́ẹ̀ sọ sí tó bìkínì ìmọ̀ sílẹ̀ ẹ̀mí ò lò mú un àfikún sọ́ọ̀sì òde yìí. just want to speak in tongues. wà á ṣèdè mí ìtúndẹ́ pé ọlọ́run má jẹ́ ká wọ ẹlòmíì lọ. tẹ̀síwájú. àti fún ẹlòmíràn ẹ̀bùn ìmúláradá nípa ẹ̀mí kan náà. na born allows him kó gbọ́gbọ́ dé èèyàn. just to lay hand on someone ó lórúkọ jésù orí fífọ́ kó máa lọ ágẹ̀dọ̀. says in the name of Jesus your headache should go and it shall be so. o ṣe àfẹ́ ṣe dé. or you just wanna speak in tongues. ọlọ́run má jẹ́ para rẹ o. may you not kill yourself. tí bá rí àwọn wòlíì tàbá mọ̀ pàdánù màmá màmá máa sọ́pà yẹn wá màmá báyìí nítorí ẹ̀mí sẹ́wọ́n pàmì dání àbílẹ̀ ìbùmọ̀ gbé dání torí pé màmú ọ̀pá. a prophet look at people that. ẹ ẹ tẹ́gbọ́dọ̀ màmú dání yẹn and you must hold on to it. ẹ̀ní rí dààmú. ẹ̀ní bímọ kú láyé yín. mo bímọ kan lọ́dọ̀ kan kò dẹ̀ ké fún twenty fún almost thirty eight days mi ò dẹ̀ lè sọ nínú church kí gbàgbọ́ wọn má bàyè ọjọ́ tó kù ni mo tó sọ inú ọ̀pọ̀lọpọ̀ torí mo ní pé mo sọ́dọ̀ kó wọn síwájú. Our prophet has a child at the time that didn't cry for 38 days, but he didn't announce it. Wọ́n ti sọ níta gbangba níwájú Ọlọ́run àlàyé tó dẹ̀ ní apá ọmọ àtẹ̀sẹ̀ kókò dẹ̀ lè rí wọ́n dẹ̀ ẹni yẹn ó yẹ ò kò yẹ kó sọ fún mi níbi ó dẹ̀ aṣọ omi tó ti sọ ní ọmọ àdàpá àtọmọ yìí máa rò fún mi. Ọlọ́run dẹ̀ mi ò lè kú lórí ìwàásù bẹ́ẹ̀ ni mo tún fò ó yá was still doing his work as a prophet. Wọ́n ti sọ àti fún ẹlòmíràn iṣẹ́ ìyanu ṣe iṣẹ́ ìyanu ṣe àti fún ẹlòmíràn ìsọtẹ́lẹ̀ ìsọtẹ́lẹ̀ àti fún ẹlòmíràn ìmọ̀ ẹ̀mí yàtọ̀. kí ló wí ìmọ̀ ẹ̀mí yàtọ̀. sara wọn yẹn àtẹ̀tẹ̀ ọmọ yàtọ̀ bíi wọ́n bá ti wọ obìnrin yẹn ní òdo òun ò dàbí alẹ́bọ̀ lòun ti yàn òun ẹ̀mí òdo mu kò ríran kò gbọ́ kankan a máa sọ. ẹ̀mí òdo ọlọ́run yẹ ẹ̀bùn tó pọ̀ jù níbẹ̀ àwọn ẹ̀bùn èké ẹ̀bùn ẹ̀mí òdo nílẹ̀ mi yẹ kò ríran àwọn ọjọ́ ẹgbẹ́ ìtọ́rọ ti yàn ti yàn ní bẹ́ẹ̀ àbẹ̀tẹ̀ mi náà àti òdo dáhùn mọ̀. àbẹ̀tẹ̀ mi náà máa tóbi. You are not confident. The person is going to keep going bigger because the person is doing too much. I pé mo prophet has not been laughing, he's made people laugh. That is my signature. Tẹ̀síwájú. Àti fún ẹlòmíràn onírúurú èdè. Àpèdè dábà. Mo ní kiri kan bí ìfipé bá kọrin lọ́wọ́ tẹ́lá kọrin lọ́wọ́. When you are singing. Mi ò lè fáyà sínú orin púpọ̀. Our prophet has. Ṣùgbọ́n tí ẹlẹ́mi bá sọ̀rọ̀, mo gbọ́ díẹ̀. But when he spoke He doesn't speak in tongues when they are singing because But you understand that spiritual is and some people have their tongues. Oh, Wait. That's why you. fún ẹlòmíràn ìtumọ̀ èdè. Ṣùgbọ́n gbogbo wọ̀nyí ni ẹnìkan ní àní ẹ̀mí kan náà ní í ṣe. Ó ń pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti wọ́n padà bọ̀ wálé. our prophet is back home. àwọn ẹgbẹ́ mi mi. some spiritualists. wọn ò mọ̀ pé ibi táwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n á máa sọ pé àwọn ti dókè. they don't know they just started they always believe they are the top. tọ́wọ́ ti pè mí. as soon as they get the holy spirit. lásìkẹsẹ̀. immediately. wọ́n gbéra wọn lọ. they jump. sókè. to the highest part. wọ́n compare bí and they compare themselves. with the highest authority pẹ̀lú àwọn tó ti wà lókè àwọn àgbà. wọ́n compare ara wọn. they will compare themselves. I am not talking of multitude people. àwọn sọ nípa èrò púpọ̀. you may not have a thousands member. o lè máa ní ọ̀pọ̀lọpọ̀ èrò. but if truly you are a prophet of God. wọ́n ti o bá jẹ́ wòlíọ̀ lọ́sọ̀rọ̀ tó. your sin is on issue. people will testify to the call of God. àwọn ènìyàn máa sọ nípa iṣẹ́ àti iṣẹ́ ìránṣẹ́ rẹ. don't tell them you are a prophet o láti sọ pé ìwọ jẹ́ wòlíì. people see you more than when you see yourself. àwọn ènìyàn rí ẹjú bí o ti rí ara rẹ lọ. people see your sin and the type of tree you are. àwọn ènìyàn rí èso rẹ wọ́n sì mọ orí ènìyàn tí o jẹ́. táwọn bá ti pè mí mímọ́. wòlíì gbogbo in spirit. that is positive beginning. bẹ̀rẹ̀ pẹpẹ ni ẹ. ọ̀pọ̀ ní kò one thing for you to have a gift. ọ̀pọ̀ ní one of you to have a gift. ẹ̀dọ̀ mi some people have the gift. kò ní ẹ̀kọ́. don't have eh? the gift. ẹni tó without having education in spirit you lose your gift. a lot of ajá mi ní amẹ́ríkà. many spiritualists in Nigeria. ní nàìjíríà mi wọ́n gbà mí ṣùgbọ́n wọn nẹ́kọ̀ọ́ if tell me, ìbò nẹ́kọ̀ọ́ tell tell me your teacher. àwọn ẹlẹ́mìí mi wà àti ẹgbẹ́ wọn lẹ́kọ̀ọ́. tọ́wọ́ jẹ́ pé ọlẹ́mìí yẹn sọ bí tó ti tó ti kọ́. if you spiritualist tell our prophet where you dey from. mo lè sọ pé mi tí mo ti sìn rí. he can tell you how long he served and how long he served. ìgbà tó ń sìn ìjọ sí ọ̀gá ẹ̀. when you are serving the church. ìjọ sí lóòótọ́ àti òdodo àbọ̀ sí nígbà tó dìgbà kan o jà lólè o nínú ọ̀rọ̀ o bu wí o bàjọ́ ṣé ìwọ sìn. are you a good servant or you a bad servant to your master. tó o bá sin dáadáa. if you didn't serve well. o ò ní jẹ dáadáa. you cannot deliver well. o ṣẹ̀ṣẹ̀ pè mí àbò jíṣẹ́ náà àbò bẹ̀rẹ̀ iṣẹ́ o bẹ̀rẹ̀ ni that is just the beginning. if you don't try to end it well everything that you acquire is going to be in vain. I am not talking of having money ọ̀pọ̀ ní kí òní ẹlòmí àdúgbò tí òní bá ti lówó lọ́rùn pé tó bá rí bẹ́ẹ̀ báwo ni Kristi ò nílé Kristi kò níbi kan tó ń sùn sí báwo ni Èlíjà kò ní ọlọ́run tó ń gbé lórí òkè kò ní aṣọ méjì ẹ̀rù àwọn ló wọ̀. Some people believe your calling is about multitude of members, but Christ doesn't have a house, Elijah doesn't have a house. Praise God. prophets. Praise God. Hallelujah. Ó and you have to have the gift of the spirit you don't have it you are an empty person tó and when you take it and you don't use it you are in trouble because tẹ́pìlì your temple tó o when you stro destroy it you are in trouble. àwọn kan lò wọ́n gbẹ̀mí wọ́n dẹ̀ pa ọlọ́run rẹ̀ wọ́n ṣe débi rẹ̀ ẹ wo Elijah, nítorí àkókò ẹ wo ìlàjà àti ìlàṣà. Ọlọ́run ti lu Èlásà o. God has been using Elijah? Kó tó di pé àgbà Èlásà lọ. Before Elijah left. Ṣùgbọ́n. But. Elijah dúró. Elijah waited. Ó kó ẹ̀kọ́. He served. Tí ọ̀bà bẹ́ẹ̀ bá yàgbẹ́. When the boss is in the bedroom. Bàbá yìí súnmọ́ yìí Àdìgásà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìdòwúrò gbẹ̀yìn. When they say mobile he say let me enjoy this. Ẹ̀jẹ̀ ìdòwúrò gbẹ̀yìn. Let me enjoy this. Ó ní bẹ́ẹ̀ ah, ah, mo fẹ́ lọ sí kílíkà ẹ̀sà hmm, ibi tẹ́ bá lọ mò ń bá lọ. Since wherever you go I will go with you. Wọ́n sọ̀rọ̀ sí mi. Some people will say they say something I'm also a spiritualist. Èmi náà lọ. I can leave. At the end of the day. go gbogbo nǹkan yìí. Nǹkan ẹ̀kọ́ àbọ̀. You have a half left. Ìwọ tó bá gba ipò wòlíì tó lè padà síjọ tó ti dìde ó bá mi jẹ. If you are a prophet and you can't go back to your church, you have destroyed it. Ẹ jọ bàbá kàdún sọ ìwé lọ́wọ́. Ẹ jọ if you are the owner of the house òyìnbó yòó òyìnbó dé. tó bá jẹ́ pé òyìnbó bá ti sí bí. ẹ̀yà sọ̀kan bá lọ sí ọmọ rẹ̀. ìdúró nítorí Ọlọ́run èèyàn tó pàṣẹ síbi báyìí kàkà yìí ìmọ́tò ọ̀dà àmì ìmọ́tò àgbẹ̀wò sáà please gbé kúrò God bless you I don't want to speak to you. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Echo. Please. Your car will be towed in a few minutes. Praise God. Ẹ kí ni nọ́mbà yẹn kí ni kí ẹjọ ọdún gbogbo tí wọn pàkì bá ẹjọ bá wọn gbé kó mẹ torí owó tó máa fún àwọn àlékà ẹ̀kọ́ wọn náà ti lọ fi gbowó wọn lọ fi tó owó tó lè rí tó gbàdá kó wọn bí wọn lọ ti gbé mọ́tò wọn lọ wọn bá sà kó àga lè mọ́tò kó wọn máa kó àlékà lè wọlé. Olùkọ́ àti kúrò tó mọ́tò yìí ó pọ̀ nínú àwọn máa bì yọ̀rọ̀ lọ́pọ̀ àdìjẹ́ mọ́tò mọ́tò yìí. Ẹ̀jọ̀ ẹ má gbèmí kó lórí wá sí ẹ fún ọkọ̀ kọ́rọ̀ ìjà rẹ̀ màdàmọ́dà fún ẹ. Ẹ kàmí láti hallelujah bí hallelujah ah, ṣùgbọ́n mo dúpọ̀ tèmi. Papa sọ thank God for his own life bẹ́ẹ̀ ṣe rí nìyẹn o. that's how the gift of spirit is. kàmú ninety eight. kàmú nineteen ninety eight. kàmú two thousand and sixteen. kàmú twenty sixteen. ìkọ́ni èdè bẹ́ẹ̀ síwájú. one can get there first. ṣùgbọ́n kọ́ńtà wọn bá ṣe tiẹ̀. but when God do yours. ẹ̀rí kàmú two thousand and sixteen. twenty sixteen. a pààkì báyìí. we pack this way. ninety eight àti ẹ̀rọ akọjá náà. and ninety eight go. ṣe é ṣe sọfẹ tó wà lẹ́gbẹ̀ẹ́. tell someone beside you. pé èmi náà débẹ̀. tell them I will get there. ó tètè lọ́kọ́ òsọ́pọ́ lóhùn ní ṣe tèmi the fact that you are you ṣé àti wọn náà bá ti wọn bá ṣe marriage wedding tiẹ̀ wọn á ti di old fashion. the you used during your wedding will be old fashion wedding. ó tètè bímọ kò sọ fún mi pé kọ́ wọn tèmi mọ́ bẹ̀rẹ̀ sí lóògùn at five years old. the fact that you have a child. àti káṣí bẹ̀rẹ̀ sí lóògùn at five years. mama yọ ẹni tó ti mama mama kí ni ọlọ́run ò lè ṣe. what is it that God cannot do. torí ọlọ́run ò bá tóbi because God is powerful. mo sọ fún ẹ. a prophet is telling you. o o o ní ìpè kọ́ ní ògo. the fact that you have a calling ọ̀pọ̀ ní ìpè òtòlógó. you can have a calling in praise God hallelujah. mo padà sí ní wàásù. a prophet is back to the sermon. ìwọ́n tó pàtàkì ojú ojú òní tì ọ̀rẹ́ rẹ. you can have me for the good shame. mo padà. a prophet is back ìdájà ó bá ìdájà ó bá ìdájà bá ìdájà nígbà tí a ìdájà lọ. when Elijah was taken away. ẹ jọ àwọn ìdájà ìdájà bí wọn ní ẹ̀lẹ́gà sí pátákó ẹnìkan ló tẹ̀lé lẹ́yìn. As Elijah was powerful, only one person followed him. Nígbà tí a pe Elisha. But when Elisha was called. Àwọn wọ̀nyí mélòó ló tẹ̀lé more than fifty prophets. How many more than fifty prophets followed Elisha? Ni wọ́n bá rẹ̀ sọ mọ́ ọ̀dọ́ nítorí pé ó sin ọ̀gá yóò ti tó àti òdodo. because he said his master. gbogbo ẹ̀jẹ̀ náà fi tẹ́ mi lò. those of you that are spiritualists. you need to be humble. ẹ̀kọ́ ẹ̀kọ́. and learn. that is just the beginning. ìbẹ̀rẹ̀ rẹ̀. you are not arrive. o ti dé. you have nothing. o ní ẹ̀kọ́. I am telling you. bàbá wa sọ fún ẹ. mo sọ fún ọ pé. he said it to me. you need to to be learned. nígbà tí elijah tí Elisha wá gbàgbọ́. when Elisha take the position. ọmọ olè kan ló gbà. He took a, a very armed robber. Palomo. Who knows his name? Glassy. Yes. Ṣé o gbọ́dọ̀ lò? You know he's a very bad thing. I know. ló ṣe? What what happened to him? Huh? He wasn't patient enough. Ọ̀rọ̀ pé èmi Said I want to be making my own money. Èmi náà I want to be doing shortcut. Ẹ jẹ́ kí n sọ kékeré kan fún Let our prophet tell you something a lè ti ẹnu wòlíì kan sọ pé ọlọ́run máa lò ẹ́. the prophet can say something Esa. to you. o lè dìde látara wòlíì. you can you can stand or arise from the prophet. o dẹ̀ ló gojú ẹni tó dìde lára ẹ lọ. and you be glorious more than that person. ṣùgbọ́n tó tí o bá gbàgbé wípé ibi tó ti dìde rè. but the day you forget your origin. ìlú ẹ̀ lè dùn. your drum my sound. kó kọrin ti aráyé. but people may not want wanna listen to it. ó lè jó òru. it can burn fast. ó ní o gbọ́dọ̀ gbàgbé ìpìlẹ̀. he says you don't forget your origin foundation because when the foundation be destroyed what will the righteous do. mo fẹ́ kó mọ kó yí ọ lónìí. I probably want you to know tonight. ìjọ bá ti pè wherever church you get your spirit from. ibi bá ti dìde. wherever you stand from. má sọ̀kò wà nílé sẹ́wọ̀n. don't throw a bad stone into it. kó ẹ̀kọ́ o. learn. kó o lè yọ. so that you can rejoice. kí hallelujah. hallelujah. hallelujah. Say louder, amen. amen. Sọfẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́. Tell someone beside you. Pé màá dúró kẹ́kọ̀ọ́. Say I will stand, I will wait and learn. Ó wà láàrin olórin náà. Is among the musicians too. Wọ́n lè dúró kẹ́kọ̀ọ́ náà. They won't wait until the, until the end of the lecture. At the end of the day, Oh, the day will come. They won't get to the destined land. Ẹ bá mi sí ìwé numbers ìwé numbers ìṣe numbers orí kọ̀ọ̀kan la. Ẹ ṣàkẹ́ orí kọ̀kànlá sáté eleven verse ten. numbers eleven ten. ẹ kásáré bá ẹ mo padà bọ̀. a prophet is coming back home. ẹ kíákíákíákíá. ẹ ti sùn. eleven ten. nígbà náà ni Mósè gbọ́. ẹ ata fún ìyá yìí. nígbà náà ni. ẹ̀yin náà kú ti gba aṣọ olúwa. nígbà náà ni. ṣùgbọ́n yìí sọ́ra ọmọbìnrin. ó yí ń bọ̀ nígbà tó bọ̀ jẹ́ máa mọ̀. but when never start you know. madam bí sùúrù not over twenty years. SARS ìwé òṣìṣẹ́ kòtò mi ò yí padà. over twenty years na property. ọmọ lọ síwájú thirty two àti padà sí thirty twenty nine thirty thirty one thirty twenty kò sí nọ láti over twenty years. over twenty years keep going fast. àbí ọba máa dáadé iye lọ́rùn wá ṣiṣẹ́ tí Jésù ṣe wá ṣiṣẹ́ tí Jésù ṣe láyé yìí òye bí ọba máa dáadé iye lọ́rùn. àgbòsí tóbi jù báyìí lọ délẹ̀ ó ti jò. The stomach of our prophet Agosi used to be bigger than this but it's coming down. Ẹgbẹ́ mi lè fún yàrá fún yín o. Nígbà náà ni wọ́n ṣe gbọ́. wá sọ kalẹ̀ wa. èmi ò sì bá ọ sọ̀rọ̀. màá bọ̀ sọ̀rọ̀. níbẹ̀ èmi ò sì mú nínú ẹ̀mí ti bẹ́ẹ̀ 啊。 wọn ò ní sọ́ọ̀sì tán wòlíì àbámẹ́rí báyìí ṣùgbọ́n tó bá kẹ́kọ̀ọ́ wàá mọ̀ pé gbogbo ènìyàn bàbá mi ìyá mi wàá dúró kẹ́kọ̀ọ́ wàá dẹ́kọ̀ọ́ ẹ ọ̀tọ̀ ní kò lẹ́nu ọ̀tọ̀ ní kò lẹ́kọ̀ọ́ obìnrin tí ò bá lẹ́kọ̀ọ́ kò pé ní ọkọ ẹlẹ́mi tí ò bá lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́rì bẹ́ẹ̀ lóbi ẹlẹ́mi yóò lẹ́kọ̀ọ́. tẹ̀síwájú. kò há tí pàwọ́ sọ̀rọ̀ pẹ̀lú olúwa sì gbọ́. ẹ bá gbọ́ wọ́n ní kò há tí pàwọ́ sọ̀rọ̀ pẹ̀lú kọ̀mpia ọkọ̀mpia pẹ̀lú ẹni tí wọ́n tẹ́mi tara ẹ̀ jáde sí wọn. wọ́n gbọ́rọ̀ rẹ̀. ṣùgbọ́n ọkùnrin náà Mósè ó ṣe ọlọ́kọ̀ tútù ju gbogbo ènìyàn lọ tí ń bẹ lórí ilẹ̀ Olúwa sì sọ fún Mósè àti Áárónì àti Míríámù bí òjijì pé. ó ti tó kí hallelujah. hallelujah. àwọn tó gorí òkè. Okay àti àwọn tá à ń tẹ̀síwájú. any position you are. ibikíbi tí o bá wà ipòkípò tí o bá wà. is just the beginning. until you stand firm. ó dìgbà tí o bá dúró ṣinṣin. In the will and the commandment of God. Nínú òfin àti ìlànà Ọlọ́run. Serve with your own active heart. Kí o máa sìn pẹ̀lú gbogbo ọkàn rẹ. And with humility and respect. Àti pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn. And until the end. Títí dé òpin. That means you end it well. nígbà náà ni o parí dáadáa. the position you are is just a beginning. ipò tí o bá wà ó jẹ́ ipò ìbẹ̀rẹ̀. ah okay oh kí hallelujah. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. ó kú ẹsẹ̀ bíbélì kan ẹ bá mi ṣe first Corinthians. only one bible verse one eh, first Corinthians. ẹ eh, bá lọ fourteen let me see. chapter fourteen. ẹ eh, ẹ kà á fún mi. ẹ máa lépa ìfẹ́. ẹ ní ṣe ọ ẹ bẹ ẹ kà á fún mi kà á bá mi ní bẹ́ẹ̀ mi ní mi ní kò pariwo bẹ̀yẹ ẹ máa fi tara sí ni ẹ máa nípa ìfẹ́ tẹ̀síwájú. ṣùgbọ́n kí ẹ kúkú máa sọ tẹ́lẹ̀ nítorí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ́ kò bá ènìyàn sọ̀rọ̀ bí kò ṣe ọlọ́run nítorí kò sẹ́ni tí ó gbọ́ ṣùgbọ́n nípa ti ẹ̀mí ó sọ ohun ìjìnlẹ̀ ṣùgbọ́n ẹni tí ń sọ tẹ́lẹ̀ ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ Bíbélì sọ pé ní tó sọ tẹ́lẹ̀ pọ̀ ní ọdún sẹ́yìn lọ. The Bible says that person that. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ sọ tẹ́lẹ̀ wọ́n ti dẹ́ But there are many gifts of prophecy there. First Corinthians chapter fourteen. I want you to just go to verse. Ẹlẹ́tàlí Ẹlọ́sí thirty one kápálẹ̀. Fourteen thirty one. First Corinthians chapter fourteen verse thirty one. Gbogbo yín lè máa sọ tẹ́lẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan. Ọ̀kọ̀ọ̀kan. Kí gbogbo yín lè máa kọ́ ẹ̀kọ́. Ọ̀nà kẹ́kọ̀ọ́. Kí a lè wọ gbogbo yín lójú. Ẹnu kẹ́ ẹ máa kọ́ ẹ̀kọ́ ẹ tẹ̀síwájú. Ẹ̀mí àwọn wòlíì a máa tẹríba fún àwọn wòlíì. Ẹ̀ka ń gbẹ̀dà mi. Fish swallow fish ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ń jẹfara. wòlíì gbé wòlíì. prophets can swallow prophets. bẹ́ẹ̀ bá kà dáadáa wòlíì àgbà àti wòlíì kékeré wòlíì kékeré gbà tó débẹ̀ ó yẹ kó lọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ jọ wòlíì wòlíì wà ládùúgbò ìdílé wòlíì. junior prophet is supposed to have my own name for your he only went straight. wọ́n kọ́ ọba ní. and he went to the king. wòlíì wa gbé ah ah. and the senior prophet was looking. kí ló ń tọ́kùn yẹn. said what did he try kò tiẹ̀ béèrè pé wòlíì wòlíì wà he even ask who lives here who is the prophet here. ó wà lọ bá. he went to him. sẹ́wọ̀n ọ̀tọ̀ ni kí oníwèé mẹ́wàá onírìnkùnrin ó ṣàgbọ́ oníwèé mẹ́wàá. people that walk around are better than people that are protected. wòlíì àgbà wà protected. ó wá fẹ̀mí àgbà tó the senior prophet deceived him. wòlíì yẹn wá jẹ. and the prophet he ate. ó dẹ̀ kú sí ọ̀nà. and he died on his way. àmà nígbà tó kú tán wòlíì yẹn wá sọ kíní kan. after he died. ó ní tóun bá the prophet said wòlíì kí wọ́n sin òkú òun sí ẹ̀gbẹ́ wòlíì yẹn pé táwọn bá dọ̀rùn àwọn máa lọ rù ú. so when he's there they should bury him beside the teacher prophet let's stand on our feet. Are you going to learn a lesson now? Or are you, have you arrived? Ṣé o máa kọ́ ẹ̀kọ́ báyìí? Ẹ sọ fún àwọn tó wà lórí òkè. Ẹ sọ fún gbàgbọ́ tí ẹ lè lò. Especially in America yìí. In this America. A bọ̀wọ̀ fún wọn, ẹ fún wọn lọ́wọ́, ẹ bọ̀wọ̀ fún wọn wòlíì àgbà o. bó bá rí wọn kó bọ̀wọ̀ fún o bàbá ẹ bọ̀wọ̀ fún wọn ẹ fún wọn lọ́pọ̀ ẹ bọ̀wọ̀ fún wọn wòlíì àgbà o. Jésù Olúwa wa ẹbí ni mo kọ́rọ́ jù ọjọ́ gbogbo èèyàn tí bá mọ̀ kí ni wọ́n sọ màmá mi o màmá mi o torí pé nǹkan tí mi fi lè sọ fún ẹ̀fọn ni pé ọlọ́run lò mí fún ọ pé i give you the cup ọlọ́run máa lò yá yìí wọ́n máa gbé yẹ àbí this is the first person wọ́n kọ́ sọ bishop ní maryland yìí ní upper middle And àyẹ̀ ní ìwà ní ìrẹsọ́ ok wọ́n ẹ̀dá kíkú tó bàtẹ́ fún wa lọ́wọ́. Hallelujah. Hallelujah. So, Mamani, I'm happy for you because I can see that spirit in you and you are growing. Praise God. I want you to come ti sọ fún ní Mary náà di The first person our prophet gave a revelation in this church in this Maryland. And people that someone that brought so, God who have known it for a long time. Are you there? Ẹ̀mí Some people has been caused by a prophet. Mama, Bàbá, wọ́n that tẹ́ra need? wọn ò ní àwọn wòlíì obìnrin wọ́n ti wọn wòlíì. female prophets don't talk they only shake their head. o lẹ́kọ̀ọ́ àbí. okay wà á máa rìn kiri náà ni wà á máa tẹ káàkiri ní ajá ni sọfẹ pariwo olúwa níbo ni mo ti kọ sí. lord where did i make mistake. níbo ni mo ti tọrọ àmì lójú. lord where have i believed in myself too much. níbo ni mo ti tọrọ àmì lójú. lord where have i lifted myself too high. níbo ni mo ti tọrọ àmì lójú. lord where have i lifted myself too high. sọ wàá sọ̀rọ̀ bí kò wà yìí. i wanted to talk. sọ wàá sọ̀rọ̀. i wanted to talk. wọ́n yọ ọdún dáadáa ẹgbẹ́ dáadáa. listen very well. àwọn ọ̀kọ́sẹ̀ ìrajà. Some people were offended Elijah. Elijah about fifty-one people. Elijah killed fifty-one people. Náà ìkejì ó tún pa another fifty-one people. He killed another fifty-one people. Ọlọ́run kà sí lọ́rùn o. God did not ask him. Nígbà tó tún bá pa another fifty-one. When by about to kill another fifty-one. Ìjọba ní pé dákẹ́ mi mi kò sọ̀wọ́ níwájú ìwọ olúwa ọlọ́run Elijah. Now plead for his own life ó gbogbo èpè tí mo ti gbà. every cause that I have had. ẹnìkan wà bí kò ní lè sọ̀rọ̀. someone in that won't be able to shout. èpè tí mi ò mọ̀ tó ti fi inú ṣẹ́ fún mi. the cause that I don't know about. èpè tí wọ́n ti ṣẹ́ fún mi. causes that have been placed on me. èyí tí mo ti kọ̀sì lára wò ní ọlọ́run. in any way that I have sinned against the prophet of God. àti tí mo ti kọ̀sì lọ́dọ̀ ọlọ́run. but I have gone against God himself. wà á orúkọ Jésù In the shouting of Jesus once. àti rímọ́ lẹ́ẹ̀kan. only spirit once kan nínú sọ̀rọ̀ bí. someone will not be able to talk tonight. wọ́n ti ṣe é pa. because the person cannot talk. wọ́n ti ṣe alágàdá gbogbo. the rest still dey with the person. wọ́n ní kò nínú sọ̀rọ̀. they say you will not be able to talk. wọ́n ní olúwa fagbọ́nrẹ́ rẹ gbàgbé ọ̀dún. ṣé wọ́n ṣe é lórí japan prayers. ọmọ sẹ́ gbàdúrà. see how you see when you pray. ọmọ sẹ́ gbàdúrà. look at the way you pray. ọmọ sẹ́ gbàdúrà. look at the way you pray. ọmọ sẹ́ gbàdúrà. look at the way you pray. ọmọ sẹ́ gbàdúrà. look at the way you pray. gbàdúrà. Jesus we pray. Jésù Olúwa wa. Ẹ gbọ́dọ̀ dá afẹ́sẹ̀ You see what we about to finish everything very fast. Ẹ bá mi gbé ọ̀sán ó yẹ ká ti sẹ́nà ní ìkẹta ṣùgbọ́n níwájú kan da dúró di èmi. should have done this two days ago but God said we should wait until today. praise God. hallelujah. gbogbo whatever our prophet does. he has never gone to a person's church. if he asks, how should I go about it. ibi he will not go past his boundary. nobody called him to his own church. and he goes past his boundary. everything he's doing, in someone's church. màá ti kọ́kọ́ béèrè lọ́wọ́ ask first from the prophet. because he doesn't want want to to be. ìbínú mi ni àwọn tó mọ̀ mí mọ̀ mí ẹ̀rí mi ló da ìbínú mi ò da. it's better for him to laugh than to get angry. ẹ ẹ mi kí má kọjá àlọ́ ìgbà báwo ká ṣe ṣe o. so he's gonna ask how should we go about this. mo pe ẹ̀dá tó wà bí. everyone that is here. ó dẹ̀ sún ọ̀pẹ ọ̀sán yóò lè tó. and he sure this orange will not be enough. ó yẹ kù ẹ̀yà kọrin ẹ̀ sóríire. choir God bless you. ohun tá a máa ṣe ìpín ẹ wọ́n máa mú ọ̀sán yìí. come on, pick this orange. ṣùgbọ́n kó wa mú ọ̀yà àkọ́rí sọ mọ́mí ọ̀yà ẹ̀ma wò ní kọ̀ọ̀kan ní bákan bẹ́ẹ̀ ni o mo má bẹ̀rẹ̀ olè o má bẹ̀rẹ̀ o. one one one each. máa mú ọgọ́rọ̀ ayọ̀ mi. dábì ẹ mọ sọ ẹ mú ẹ mú ẹ lè mú yẹs ẹ mú ẹyẹ bàbá lè mú bẹ́ẹ̀ ẹ ní ẹkọ lè fún wa lórí. choir please sing for us. ẹ máa fún àwọn àwọn olùdókòwò aláìfọ́ ohun ayé kún fún òòrùn rẹ. ẹyọ kọ̀ọ̀kan ní kẹ́ ẹ mọ àwọn ẹyọ kọ̀ọ̀kan ní o. ohun ayé kún fún òòrùn rẹ. ẹgbẹ́ gbàrú. àwọn ọmọ mi ta ló fẹ́ ta ló sọ fún mi. Kí ló ń ṣe mí tí mo nílé? ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀. wọ̀bì tó bá dé báyìí family ẹ̀ máa sunkún pé ẹ́ èyàn ni èmi ò ní wọ́n bàtẹ̀ bàtẹ̀ fourteen days. you wanna go in trance go ahead it's fourteen days in this church. ọlọ́run kó gbàdúrà wa. because that's our prayer wàá sórí ire ṣùgbọ́n ìwọ kò sẹ ẹlòmíì wà bíi ẹnìkan la pè jáde ibi níjọ tọ́ọ̀sì oníṣọ́gbàwẹ̀ oníwòlí mo gbà wẹ̀ náà ẹ̀jọ̀ ọgbẹ́ ilé òbí rẹ̀kì náà twelve tani ẹni náà. someone here that said he passed fasted until twelve who is that person. ìwọ ni wàá sórí ire àwẹ̀ twelve ọmọ Emmanuel ìmọ̀ ọmọ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí kò jẹun twelve o'clock wà tún wà bẹ̀rẹ̀ náà sọ̀rọ̀ sókè. ojo ẹfu mi ṣe ẹfu bí àwọn ènìyàn ní ẹfu tẹ̀sán. ojo bùkún olúwa rọ̀ rọ̀ rọ̀. 啊！ pátápátá ọlá lálábẹ́ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ọgbọ. ọ̀gbọ̀nùgbàmù onírun ṣẹgbẹ̀mú atúfàárà tí ó bá òkú. Ṣé tí bẹ̀bẹ̀ bá rí ọlọ́run? Ọlọ́run sọ ní mo ráyé. Ìwọ ni mo fọ́ bá ti ní fún ọ̀nà àwọn ọlọ́run. canto, canto. ọlọ́run àwọn gbogbo. the four God of salvation army. ọ̀run sọ fún mi wípé. heaven is the best àwọn ọ̀pọ̀ ènìyàn wà bí ilé. many people are here tonight. tí òun á gbé dìde. and will lift them up. wọ́n ti wọ́n kọ́ dẹ̀. They should write it down. Wọ́n ní àwọn tí a ti rò pé. People that you put down. Wọ́n ní wọ́n gbé wọn dìde. Wọ́n sẹ́ wọ́n ló lift them up. níbi tó wà. I want you to shout where you are. Ọlọ́run. Má just speak it. is it not. pariwo. shout. ní àwọn màdéka tó sókè. raise your rod. bá mi kó ọ̀pá ìfọ́ wòlíì àtàwọn tó bá ní bíbélì kan náà ẹ nà sókè. ẹ sọ fún lọ́rùn ẹni tó bá sọ pé ìgbàgbọ́ yìí àníwúre lọ́dẹ. anyone that says in this auditorium you will not be the best in the world tó sọ pé bí àwọn èèyàn ti wá ní kó padà. anyone that is here that say people will go empty handed. ẹni gbàdúrà yìí. let's say this prayer. àmì tí mo rí yìí. this sign of prophet is saying. ẹ̀sán ọlọ́run ọ̀dọ́ ọdún ọdún ọdún náà that have placed on me. Ìtí ò jẹ́ kí irọ́ nìyọ. That did not give me the opportunity to move forward. Aṣọ tí ayé gbé wọ̀ mí. Any cloth that placed on me. Tí mo wà l'Amẹ́ríkà tí mi ò rí That mean I'm in this country and I'm not making it. Aṣọ a ti fi etí wa gbọ́. èmi ti gbọ́. àwọn bàbá wa ti sọ fún wa. àwọn bàbá wa sọ fún wa. ní iṣẹ́ láti ìwọ ṣe ní ọjọ́ wọn. iṣẹ́ wọn tó ṣe wọn nà. ní ìgbà àtijọ́. ẹ mo ní tẹ́tẹ́ kọ fún wa bẹ̀rẹ̀. you know the song gonna sing for us right there. wọ́n gbọ́ bó ti ṣe. cast in my household are already dead. Ikú tẹ́mi ò bá kú, ìyá mi ti kú. And the dead are are supposed bá kú, bàbá mi ti kú. My father has died for me. Ẹ tó bá wá ní kẹ́mi má sọ oríire. And then when I say I'm going to go to the village, we go to where my father was. Àwọn ọkọ̀ yóò gbọdọ̀ wà lórí àpàgọ́ àdúrà yìí. Kò bá rà Be here without seeing a sign. Ṣé wàá sọ̀rọ̀? I'm gonna say this prayer point. Ta ló sọ pé kò sáà nínú Amẹ́ríkà? Who says there's no mercy in America? Kí ni a wí? What did you say? Ta ló sọ pé kò sáà nú? Who says there's no mercy? be able to say this prayer. Thirty-one, àdúrà one Shout this prayer point. kilometer? B ń bẹ̀? Bí ìwọ ti fi ọwọ́ rẹ lé àwọn kèfèrí jáde. Mo ṣe lé àwọn kèfèrí jáde lẹ́yìn. Tí ìwọ sì gbìn wọ́n. Ó gbìn wọ́n. Tí ìwọ fi tí ìwọ ti fọ̀rọ̀ àwọn ènìyàn náà tí ìwọ sì mú wọn gbilẹ̀. Nítorí wọn kò ní. Wọ́n gbọ́. Nítorí wọn kò ní ilé wọn kò ní ilẹ̀ náà nípa ìdá ara wọn. Uh-huh. bẹ́ẹ̀ ni kì í ṣe apá wọn ni ó gbà wọ́n uh-huh. bí kò ṣe ọwọ́ ọ̀tún rẹ àti apá rẹ àti ìmọ́lẹ̀ ojú rẹ ah. nítorí oh, ìwọ ìfẹ́. ó oh, yá pariwo ó ní wọn fàánú gbẹ̀mí ní àṣálẹ́ yìí ṣé wàá sọ̀rọ̀ ó yá pariwo ní oh, ọ̀rẹ́ sọ̀rọ̀ dáadáa. speak louder. ó sọ̀rọ̀. yàrá talking. because aláàánú aláàánú kan ṣoṣo wà tó dúró tirẹ̀ kò ní padà. lónìí thousands of mercy people yóò ní one person. lẹ́yìn sọ fún ẹ tó bá yà sí tẹ́lẹ̀ tó bá pàdé ọkọ ẹ á gbogbo wọn lò á kan á àsìkò yìí òun fẹ́. màtá wà fẹ́ fẹ́ kò fẹ́ wo past yẹ á ní ẹ fi ilẹ̀. ọmọ sọ́ọ̀sì mi kan ẹ tó bá wọn bí wọ́n pè ọmọ ṣọ́ọ̀ṣì yẹn náà mi ní ọmọbìnrin yẹn ó ní ọmọbìnrin yẹn ó ní asẹ́ ó ní yàrá níwájú ilé wọn àwọn èso ìtumọ̀dà wọ́n sá wọ́n sí ìtumọ̀dà ẹ̀wọ́ mọ̀ ó ní asẹ́wó yẹn ó wà wájú àwọn báyìí ó ní ètò dẹ̀ fẹ́ gbé ní àwọn ó dẹ̀ fẹ́ asẹ́wó yẹn ó dẹ̀ fẹ́ sílé. ó sì yàwó fún. and the girl married the loud one. ilé asẹ́wó ti gbogbo ìyẹn jẹ́ ta ló sọ fún ẹ pàṣẹ wo nìyẹn ìwọ náà jáwọ́ o ti pàdé ọkọ ẹ lẹ́yìn ọlọ́run kò ní ayé máa ń bẹ̀yàn jẹ́. if we say something about you. ó yà pariwo. shout. ẹnjẹ́ bùkọ́ sọ one twenty six point one kílówí. nígbà tí olúwa mú ìkólọ Síónì padà. ó ẹ ìkólọ èmi adébóyè padà. ìkólọ èmi ìfẹ́dọ̀lápọ̀ padà. èmi dàbí ẹni tí ń là náà. nígbà náà ni ẹnu mi kún fún ẹ̀rín. àwọn mi sì kọrin. àwọn mi kọrin. nígbà náà ni wọ́n wí nínú àwọn kẹfẹ́ nígbà olúwa ṣe òun ńlá fún wọn. gbogbo everything they from me. Ah. Ah. Ah, ọmọbìnrin torí kò pariwo. because he shouted. ọlọ́run yóò fọwọ́ ẹ lẹ́nu. may God hear your voice today. nígbà pariwo yìí o. shout this prayer point. wọ́n fẹ́ mọ̀ bàbá wa pariwo yìí. because our prophet know you shout. ohun tó yẹ gbọ́dọ̀ lọ́wọ́. everything is collected from me. olúwa bá bọ́dọ̀. Lord restore me. níbo ni ọsàn ti wá. where is the orange from. àwa àwa mọ̀ dáadáa wípé àwọn ènìyàn ọ̀pọ̀ ẹ̀sùn kan ní ìdákọ́yìn ayé òun lọ́bẹ̀. ẹ̀yin àgbà ẹ̀rọ ìdákọ́yìn ọ̀rọ̀ mìíràn ẹni tí ló bá yọ ọ́ lọ́wọ́ lò fún ṣùgbọ́n gbogbo èèyàn ọba ebi tó bá wà ló bá lànà lọ́ba. they go to wherever it is. ẹ gbọ́ ni bíbélì wípé ẹ̀yin yóò mọ̀ mọ́ kẹfìrì àwọn ọba wọn á sì ránṣẹ́ àwọn àà. Oh, ọ̀dọ̀ àwọn adéjú yóò mọ di That means the blessing of God, the promise of Abraham is for you. Adé ẹ̀họ́ ni, ó yà pariwo. Ẹ Shout because of me, Fẹ́dọ́lápọ̀. the tí èdè Adébóyè wà. Wherever Fẹ́dọ́lápọ̀ is. Ó yá eré mi. Oh, my blessing. <laughs> Olúwa dọ́wọ́ mi lé. Olúwa dọ́wọ́ mi lé. prayer point here. One more prayer point enough. Gbàdúrà gbàdúrà gbàdúrà Jésù lọ. Àmín àmín àmín ọkọ Jésù. Àwọn mi lọ kọ́lẹ̀, Olúwa sọ mi pé wà á gba lẹ́tà ẹ̀kọ́ ẹ tó bá ní kó mọ̀ wá ṣe ṣe bẹ́ẹ̀ fún ẹ. Ilẹ̀ á gbé ẹni náà mi. Kọ́lọ̀ kọ́lọ̀ ọ̀rọ̀ tí mo sọ ìṣẹ́wàá gbàdúrà yìí will you say this prayer point. mo fẹ́ kó pariwo àdúrà yìí. I probably wanted to shout. ó yá ọwọ́ tí ó fà mí gòkè rán sí mi o bàbá rán sí mi o bàbá o. You need one oh, person that will lift you up. Àmì kan ló fi Joseph hàn. One person showed pointed to Joseph. Ló fi Joseph hàn. Who pointed to Joseph? Nínú ẹ̀wọ̀n tálọ́ fi hàn. In the prison, who showed him out? Àpótí abẹ́kọ̀. Bọ́tẹ̀. Ẹni tó máa fi míràn fún ọdún àánú mi. Someone that will point me out for my my person. Ẹni tó máa fi míràn fún ọdún àánú mi. Someone that will point me out for the person. Don't say I want you to pray. Just open your mouth and pray. Gbàdúrà dáadáa. Ó yọ mí ká bẹ́ẹ̀rù náà yóò sọ. Iye bẹ́ẹ̀. Àmín àmín àmín ló Isaiah six verse one. Bíbélì sọ ibẹ̀, ó nígbà tí ò ẹni tí ò dára náà nù mí. ẹni tí ìwà láyé yọ ní lẹ́nu. bọ́ọ̀lù olúwa bẹ̀rẹ̀ ní ọlọ́. bọ́ọ̀lù sọ̀rọ̀ bọ́ọ̀lù sọ̀rọ̀ bọ́ọ̀lù sọ̀rọ̀ bọ́ọ̀lù sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ Ìbàdàn.